wẹ́mílẹ́rẹ̀ ló mo yo, mọ̀ yọ ẹlẹ́gbẹ̀mí ọ mọ̀ yọ Jango àgbáyé ọ mọ̀ yọ. wẹ́mílẹ́rẹ̀. yọ ẹlẹ́gbẹ́ mi o mọ̀ yọ guayeo, moyo. o adoko waye o moyo. Wemile ló bẹ́ ọmọ ọ̀yọ́, ẹlẹ́gbẹ̀ẹ́ mi ọmọ Wemile rẹ̀ ló lò ọ́ mọ́yọ́, ẹlẹ́gbẹ̀ẹ́ mi ọmọ ọ̀yọ́, ló bí aládọ́kọ̀ wáyé o mọ́yọ́. Wemile. Ẹlẹ́mìlẹ́rẹ̀ lólùọ́ mọ́ yọ. Ẹlẹ́gbẹ̀mí ọ moyo, yọ. Lólẹ́ aládọ́kọ̀ wáyé ọ mọ́ yọ. ọkọ̀ wájẹ o mọ́ yọ. rẹ́mi lẹ́rẹ̀ ló bẹ́ ọmọ ọ̀yọ́ ẹlẹ́gbẹ̀mí ọmọ ọ̀yọ́ táwọn kò wáyé ọmọ ọ̀yọ́. rẹ́mi lẹ́rẹ̀ ló bẹ́ ọ mọ́ yọ ẹlẹ́gbẹ̀mí ọ mọ́ yọ ló Ọ̀yọ́. Ẹni ọmọ Ọ̀yọ́, ẹlẹ́gbẹ̀mí ọmọ Ọ̀yọ́, táwọn kò ọmọ Ọ̀yọ́. Àlàdó èmi èmi kọ́ wàhálà àlàdó, mọ̀ ní kẹrẹ mẹ́jọ.